الحمد لله الحمد لله الذي بنعمته تتم الصالحات خلق العباد ليعبدوه ولا يشركوا به شيئا ويشكروه على نعمه والائه الجسيمه ولا ينكر له معروفا واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير واشهد ان نبينا وحبيبنا محمدا عبده ورسوله وصفيه من خلقه خير من وحد ربه وعبده صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله اتقوه حق تقاته يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله داجو داجو kasi ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn ká máa jọ́sìn fún lónìí ká ṣoṣo tọkàntọkàn láì kò fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn òun náà ni alḥanifiyatu samḥa millatu ibrahim ojú ọ̀nà eléyìí tó ṣe pé kò ní í ṣe pẹ̀lú ìṣẹ̀bọ̀sọ́lọ̀ eléyìí tí í ṣe ìlànà anabi ibrahim aleyhi salam òun náà gángan ilẹ̀ sìntọ́lọ́ fi rán anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam sí gbogbo àgbáńlá ayé kásìlọ́ọ̀lọ́ nìkan ṣoṣo ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ká má fọpẹ́ fún un lónìí ká lórí àwọn àdẹ́ra eléyìí tó ṣe fún wa èyí tá a lè rí àtẹ̀yí tá a tiẹ̀ lè mà kásì má ṣe ṣàìmoore sí i lórí àwọn àdẹ́rà yìí eléyìí ní ìlànà tọ́jú ọ̀ràn àyàn lórí gbogbo èèyàn tó ní làákàyè ike kí wọ́n máa tẹ̀lé torí pé irú rẹ̀ nìyẹn á máa tọ̀ téèyàn á máa fi padà bọ́sàlì jẹ́nà òun náà sì lójú ọ̀nà téèyàn á gbà téèyàn fi padà wọná kọ́lọ́n ọba ọmọ sì wá lọ́ọ́ máa ná. ǹjẹ́ ọjọ́ mọ̀ yìí pé gbogbo wa pátá láti bọ́lọ̀ wọn ọba aládéhùn ṣáájú kótó ti kọ́ dá wa sílé ayé ló ti kó wa jáde láti inú bàràbàrà di bàbá ńlá wa anabi adam alayhi salam ọlọ́nkó wa dàálẹ̀ a sì jẹ́jẹ́ níwájú rẹ̀ a sì lérí ìgbé àgbà ní Allah ẹlẹ́dàá wa tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún lọ́nìkan tá a sì gbọ́dọ̀ fi nǹkan kan mí ìṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn bẹ́ẹ̀ ni ọlọ́run ọba tí sọ̀rọ̀ tí kìí purọ́ nílòyí pé èmi wí bẹ́ẹ̀ náà nìwọ sọ bọ́ni wa ti ṣe wí nìyẹn bẹ́ẹ̀ náà ni ẹlẹ́yìn náà ló ṣe ìlérí irú eléyìí níwájú ọlọ́run wípé ìwọ ọlọ́run lolúwa ẹlẹ́dàá wa ìwọ nìkan ló tó sìn àti pípa pàágan tá a bá fi lè láǹfààní àti délé ayé ìwọ nìkan làwọn máa jọ́sìn fún èyí ti rí tó ṣe pé lẹ́yìn ìgbà tá a délé ayé tán tá a láǹfààní àti máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwa kọ̀yìn sí ìlérí tá a ṣe ẹ̀jẹ́ tá a jẹ́ níwájú ọlọ́run ipe àgbà ọlọ́run ọba lólúwa ẹlẹ́dàá wa tá a gbọ́dọ̀ jọ́sìn fún àti kó nǹkan aláàmà jọ́sìn fún adélé ayé tán mélòó ló kù nínú wa tó ń sin lọ́run èèyàn mélòó ló ṣẹ́kù nínú wa tó fi tọ́lọ́run ọba pé nǹkan kan mọ́ ṣebí àádà àádà àádà iná ní kálukú ń bá ká bẹ́ẹ̀ sì ni nínú gbogbo èèyàn ọgọ́rùn-ún tipátipá láfi rí èèyàn márùn-ún ní òkè ìpẹ́ yìí tí wọ́n ń ṣètò ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ní ìgbà àdẹkùn àti ìgbà àṣòro ní ìgbà tí ojú tó wọn àti ìgbà tí ojú ò tó wọn wàlà hawla wàlà quwwata illa billah ṣebí àwa náà rí i. pé àwọn ẹni tí ò ṣe tọ́lọ́run wọ́n pọ̀ wọ́n gbọ́ àyà àwọn olùṣẹbọ àwọn aláìgbàgbọ́ wọ́n lọ jàrá nínú kásẹbọ nínú kábọlọhùn ọba wórogún nínú ìjọsìn ọ̀pọ̀ yé wọn nínú wọ́n sì gba gbogbo àmì pé ìwọ o ọ̀sẹ̀ bọ̀ àgbà ni wọ́ o káfìrí paraku ni wọ́ o àti pé ìwọ gan ìwọ ni babalóòsà baba ní kèfèrí <coughs> àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé bá ti máa bá lọ nìyẹn àmọ́ sẹ́lọ́n lórúkọ páǹsì lọ́hùn a máa takotọ lọ́hùn lórúkọ páǹtẹ̀lẹ́tọ lọ́hùn a sì ra wa lọ́tọ̀ lọ́hùn nígbà tó yẹ ká jẹ́ ni tó ṣe é pé tọ́lọ́hùn ọba ni ó ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba gbàwó la ṣe ṣe fi wọ́n àkókò wo lóòrò kó o fẹ́ ṣe kẹsẹ̀ rí dà tọrọ rẹ òfin ní padà já sórí ibú àwọn èèyàn ń ṣẹbọ sọ́lọ́run nínú jíjẹ́ ọba tó jẹ́ olúwa tó dá gbogbo nǹkan tó ní gbogbo nǹkan tí ń ṣe gbogbo nǹkan tí mú kó dáa tí mú kó tún rí bá mi tí gbé ní ga tí rẹ̀ nílẹ̀ àwọn èèyàn tún bá sorogún nínú eléyìí wọ́n ń bá awórogún nínú jíjẹ olúwa wọ́n á ní ọlọ́run bẹ èèyàn náà wà wọ́n á ní àwọn bẹ̀rù ọlọ́run àwọn tó bẹ̀rù èèyàn wọ́n á ní lódodo kò sí ní ti ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n ń bẹ nú àwọn èèyàn tó lè yí iṣẹ́ ọlọ́run ọba dà tó lè bà iṣẹ́ ọlọ́run ọba jẹ́ tó lè padà eléyìí shirkun fi rububiyyah ó sì ń bẹ nínú wọn ẹni tí ń tẹ ẹsẹ̀ bọ́ sọ́lọ́ nínú èyí tó yẹ ká gbé lọ fọ́lọ́ tí ń gbé lọ fẹ́lòmíì tó yàtọ̀ sọ́lọ́. kásínlọ́ lónìkan kátẹ̀sùn lónìkan káforí balẹ̀ sùn lónìkan káma tọrọ ní táwọn máa ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ lónìkan káma pè lónìkan káma fẹ̀yìn sùn lónìkan káma forúkọ rẹ̀ lásán lónìkan káma fi búra àbí àwọn àròyìn rẹ̀ tó ga jù kọjá pọ̀ nìkan là ń fi ń búra àbí. kájá ni tó ṣe pé kò ní máa dárúkọ ẹlòmíì nídìí níta bá ṣe dúnbó ká má ṣe sọ̀láàtì wa sẹ́lòmíì sí Allah ká má ṣe gbààwẹ̀ sẹ́lòmíì yàtọ̀ sí Allah ká má yọ zàká láti sin ẹlòmíì yàtọ̀ sí Allah ìjọba mọ̀ ìpè tó pọ̀ jù nínú àwọn èèyàn lónìí àwọn ìjọsìn tiwọn ọlọ́nkọ́ ni wọ́n ń ṣe fún o. a rí nínú ẹni tí ń sin èèyàn abara bíi tiwọn bóyá ó ti kú bóyá sì ń bẹ láàyè ọ wà nínú àwọn èèyàn ẹni tó ń sin màláìkà ó sì ń bẹ nínú ẹni tó ń pe àlìjànú bẹ́ẹ̀ ni ń bẹ nínú ẹni tó ti pé ìwìn ló ń sìn ó sì ń bẹ nínú ẹni tó ti pé ẹbọra ló ń pè ọ̀pọ̀ àìmọye wọn lọ́jọ́ jẹ́ pé èrè ló ń gbára dálẹ̀ níwájú ẹ̀. ọ̀gọ̀rọ̀ wọn ló sì jẹ́ kódò ní sìn èyí tí ń sin òrùn kọ́ àbí èyí tí ń sin òṣùpá àbí èyí tí ń sin ìràwọ̀ oníkálukú sá ń ṣẹbọ tiẹ̀ lóríṣiríṣi àwọn kan ń sin sàpàná àwọn kan ń bọ Ògún àwọn kan ń sin Ṣàngó àwọn kan ń sin sin Èṣù bẹ́ẹ̀ ni àwọn kan eléégún làwọn eégún wọn ń bọ eégún làwọn ń gbé àwọn míì bẹ tó ṣe pé òrò ní tiwọn àwọn kì í sin ọlọ́wọ́n ọba Allah Rabbul Alamin ó tiẹ̀ wà nínú àwọn alágẹ̀mọ bẹ́ẹ̀ ni wọ́n wà nínú àwọn tó ṣe pé ẹ̀yọ̀ làwọn ń gbé bẹ́ẹ̀ ni gbogbo àwọn wọ̀nyí lérò tiwọn ń tó dáa làwọn náà ń ṣe àwọn ò ṣe ń tọ́ta kò lọ́hùn Allah ò lọ́ dá wọn ṣùgbọ́n nǹkan míì tó yàtọ̀ sí Allah ò lọ́ lẹ́tọ̀ọ́ sí káwọn máa sìn ẹ̀sìn má ṣe kọ àwọn lálábòsì torí àwọn ọ̀sà ìdá wàlà hawla wàlà quwwata illa billah wọn náà wówó tí o bá sínú yàrá rẹ ó lè wà lágboolé yín tí o bá sí lágboolé yín ó lè wà ládùúgbò yín àìsí rẹ̀ ládùúgbò yín ò ní ṣàfẹ́kù rẹ̀ ń lù yín òòṣà kan abẹ́bọ̀ kan tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run tẹ́ ń gbé lárugẹ tẹ́ rẹ̀ wọná ní rọrùn tó bá di lọ́la al-qiyama. àwọn adúpẹ́ fọlọ́run olórí ìdẹ̀ra ẹ̀sìn Islam adúpẹ́ fọlọ́run lórí ìdẹ̀ra ríran anabi Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ẹ̀sìn Islam kò sí ìdẹ̀ra kan tó tó eléyìí gbogbo ẹni tó bá sì máa ń rò yọmọ nígbà tó rán òpin àwọn ànábì sí wa ó tún fi tíra tó kásẹ̀ gbogbo tíra yòókù ńlẹ̀ ó fi pẹ̀lú ẹ̀ ó sì wáá fún ní ẹ̀sìn Islam eléyìí tó yọ́nú sí kó máa jẹ́sìn fún gbogbo àgbáńlá yìí ìwọ wa lò ní dúpẹ́ fọlọ́n sí nígbà tí wọ́n bá bára rẹ pọ̀ ọjọ́ kan nínú àwọn mùsùlùmí wọ̀nyí àwọn ẹni tọ́lọ́wọ́n bá ṣàánú wọn tó sì wọn lọ́mọ lẹ́yìn aṣíwájú ẹ̀dá anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mójútó islam rẹ máa sin lọ́n lójú méjèèjì ní kọ̀kọ̀ àti ní gbangba pẹ̀lú gbogbo àfọ̀mọ́ má ṣe bá aworogún nínú ìjọsìn torí pé wọ́n má tayọ káfẹ́ nìkan sorogún ẹ̀ ó tiẹ̀ ga tayọ pé ìwọ àti ọlọ́run ẹjọ́ lọ pín a'udhu billahi minash shaitani rajim pé ìwọ ọlọ́run àti òsàyé ẹjọ́ pín tá a fún yín subhanallah torí ẹ̀ Allahu Rabbul Alamin nìkan ni kò máa sìn ó nìkan la tó sìn má sìn nǹkan míì tó yàtọ̀ sí kọ́ ọ má bàa dání tó sórí ibu bákan náà àmàrí nínú àwọn èèyàn àwọn ẹni tó tún pe nǹkan míì tó yàtọ̀ sí Allah lọ́kàn nínú àwọn orúkọ Allah a tún rí nínú wọn ẹni tó mú nǹkan kan nínú ìròyìn Allah. tó gbé fún nǹkan míì tó yàtọ̀ sí Allah ẹ̀rí tí wọ́n máa pe àwọn ọ̀sá wọn láwọn orúkọ tó ṣe yí pé tẹ́ ẹ bá wádìí ìtumọ̀ wọn pé bọ́yọ̀ ọ̀kan nínú àwọn orúkọ Allah Rabbul Alamin náà ni wọ́n ń wọ́n ń àwọn ọ̀sá wọn wọ̀nyẹn àwọn àròyìn tó jẹ́ ti Allah wọ́n máa gbé tí ọjà máa kankan wọn wàá mú ìròyìn Allahu Rabbul Alamin tó dá wa tó dá gbogbo ntá ní tí ó sì máa dá gbogbo ẹ̀dá díjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama tí ó pa gbogbo ẹ̀dá run tí ó tún gbé wọn dìde ọba tí ó kọ àwọn kan sí àlùjánnà kọlọ̀njá abẹ́ nu wọn ọba tí ó dá àwọn kan sínú ná ọlọ́mọfìsàdán òfà wa wọn mọ̀ wá pé nǹkan míì tí ọjà mọ̀ nǹkan kan lórúkọ Allahu Rabbul Alamin torí di eléyìí báyìí allahu rabbul alamin àwọn orúkọ tó ní ẹnìkan tó bá jẹ́ o allah àwọn àròyìn rẹ̀ ẹnìkan ò tó jẹ́ ẹni tí yóò tẹrí gba ọ̀kan nínú ẹ̀ nítorí pé qul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad ọlọ́run ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni kò pé méjì. bẹ́ẹ̀ sì ni ohun lọ́ba tó ṣe pé kò níkùn ámbọ̀sibọ́sí ipá ń jẹun àbí gbogbo èèyàn ń ronú gbogbo ẹ̀dá ló ń ronú ọba tí ò bùkátà ẹnìkan tí gbogbo àgbáńlá sì ń bùkátà rẹ̀ kò ma o bẹ́ẹ̀ nìkan kò bí tọ́ọ̀bù amẹni tí ń jẹ́ Allah kò bímọ bẹ́ẹ̀ nìkan kò bí ahad kò sì sẹ́nìkan tó ṣe ó ṣeéṣe dọ́gba pẹ̀lú rẹ̀ kò sí ní sánmà kò sì sí nílẹ̀ laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dà gẹ́bí rẹ̀ ó ń lọ bá olùgbọ́ ó ń lọ bá olùrí torí náà ẹnikẹ́ni tó bá sì lè lọ gbàgbọ́ ikú ẹnìkan bẹ̀ pẹ̀lú ọlọ́ tó ṣe é pé. òun náà ń dẹ́dà gẹ́gẹ́ bí Allah ti ṣe ń dẹ́dà onítàn ṣẹbọsọlọ fi rububiyyati ọṣẹbọsọlọ nínú jíjẹ olúwa ọlọ́run kódà tó bá lérò ìpín ọlọ́run ló ń dá gbogbo ẹdá ṣùgbọ́n ẹnìkan ló ń pòdúsì etí tí ń lẹ̀ mọ́ anídètì ó ti ṣẹbọ sọlọ bákan náà ẹnikẹ́ni tó bá lérò. táwọn kan ń bẹ tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Allah tí wọ́n ràn lọ́wọ́ torí iṣẹ́ ìpọ̀ kò lè dá sí tó bá fi lè rò bẹ́ẹ̀ fa anta mushrikun billahi fi rububiyyatihi ó ti ṣẹbọ sọ́lọ́nu nínú jíjẹ́ olúwa rẹ̀ bákan náà ẹnikẹ́ni tó bá fi lè lérò pé nǹkan míì tó yàtọ̀ sí Allah ọlẹ́tọ̀ sí kájọ́sìn fún onítọ̀hún náà ti di ọ̀sẹ̀ bọ̀ ọwọ́ gbígbà tó gbà bẹ́ẹ̀ hàn kódà kó tó di kó sí ó ti dọ̀sẹ̀ bọ́ tọ́lẹ́tọ̀sí àti wọ̀nà bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá lérò ìpè ọlọ́run ọba wa ó ní ẹgbẹ̀ra tó ṣe pé tó láti bọ́ ọlọ́run ọba jẹ́ ọ̀kan nínú àwọn orúkọ rẹ̀ àbónà lẹ́tọ̀sọ́kan nínú àwọn ìròyìn Allah fa huwa onítọ̀ náà di ọ̀sẹ̀ bọ́ọ̀ ẹbọ tí wọ́n ń sọ nípa rẹ̀ yìí ọwọ́ gbígbà tó gbà ìpè ẹlòmíì tó yàtọ̀ sí Allah ọlẹ́tọ̀ sí nǹkan kan nínú tó jẹ́ ti Allah ọmọ ti sọ ọ́dọ̀ sẹ́bọ̀ kọmẹsẹ̀ dìgbà tó ń bá ń gbéra dálẹ̀ níwájú òòṣà kọmẹsẹ̀ dìgbà tí ò ń bá ń pe òòṣà gangan ní pípé ọwọ́ pọ̀ gbà bẹ́ẹ̀ ó ti di ọ̀sẹ̀bọ ìmọ̀sí ìrẹsì ní pọ́pọ̀ nínú àwọn tá a jọ jẹ́ mùsùlùmí àwọn ẹni tó ṣe é pín wọ́n mọ̀ pé à àwọn òòṣà tí wọ́n náà bá di àwọn tí sá ń pè wọ́n àwọn náà sá ń rí pé bùkátà tàwọn náà ń bíá ọ̀wọ́ pọ̀ gbà pé bùkátà àwọn ń bíá nítorí pé wọ́n ń pè yẹn ó ti di ọ̀sẹ̀ bọ̀ kọ́dà kó ṣe pé wò ó pé tí wọ́n ń pè yẹn torí ẹ̀sọ́ ẹnu rẹ o ṣe sọ ọkàn rẹ o níbi ẹjẹ́ amẹ́nuba mẹrin nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá sọ nípa àṣẹbọsí ọlọ́run eléyìí ti ń túmọ̀ sí aburú àti àìda irú àtúbọ̀tán ti ń bẹ fún ẹni yòówù tó ṣẹbọ tọ́wọ́ àṣẹbọ yìí tí ò tó bá tó ṣe pé náà lọ́ọ́ bá kú àtúbọ̀tán burúkú ń bẹ fún wọn o alákọ̀ọ́kọ́ nínú àwọn ìròyìn burúkú. eléyìí ti ń bẹ fún kéèyàn ṣẹbọ sọ́lọ̀ òun náà ni àìdẹ̀mọ̀l gọ̀frán pé ọlọ́run ọba ń kọ́ kò ní í ṣe àforíjì fẹ́ni tó ṣe bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ̀ tó sì kú lórí ẹbọ yìí ọlọ́run ọba ní í ṣe àforíjì fún ọlọ́run ọba ní í ṣe àforíjì fún ìdí ni wípé ẹbọ yẹn ó ń gan làbòsí tọ́ga àti kó ń papà gan ó ní ẹ̀ṣẹ̀ eléyìí tó ṣe kó tóbi ní àwùjọ Yorùbá yìí ṣàṣà èèyàn ìní ẹsẹ̀ bọ́ sọ̀lọ̀ púpọ̀ nínú wa tó bá tiẹ̀ láwọn ń ṣe Islam gan Islam fìdí hẹ ìní ọ̀pọ̀lọpọ̀ nínú wa máa ṣe Islam tí ò gbé kó tún má lọ lé babaláwo ìsìláàmù tẹ̀ ń ṣe tí òpè kẹ́ tó má máa rí nǹkan mọ́lẹ̀ ìsìláàmù tẹ̀ ń ṣe tí òpè kẹ́ má máa de nǹkan mọ́dì ìsìláàmù tẹ̀ ń ṣe tí òpè kẹ́ má máa so nǹkan kọ́ ìsìláàmù tẹ̀ ń ṣe tí òpè kẹ́ má rí nǹkan mọ́dì àrò ìsìláàmù tẹ̀ ń ṣe tí òpè kẹ́ má lọ wẹ kínní kan dànù di òkun ìsìláàmù tẹ̀ ń ṣe tí òpè kẹ́ inú òtún má bá wọn kópa nínú tí mú ní wọná rọrùn ìsìláàmù rọ̀ wò ni ìsìláàmù múnáfìkì lélẹ́yìn tí mú wọn wọná rọrùn níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà wọ́n kàn gba islamu lójú ayé ni ọ̀pọ̀lọpọ̀ nu wọn kò dénú ìsìláàmù mùnàfíkùn ńlọ́pọ̀lọpọ̀ ń ṣe ńlẹ̀ yorùbá yìí ìdí nu tó fi jẹ́ pé ìmọ̀ ayé àwọn lẹ́nu nígbà tí wọ́n bá rá àwọn míì islam igbó ń islam òtún ní nǹkan kúdúrú kan tó nǹkan sí islam òtún ní nǹkan kan tó rì mẹ́lẹ̀ ó ń ṣe islam ó tún ní àwọn ṣéwù ṣéwù kan ó láwọn bàbá kan tó yẹ kí wọ́n gbọ́ lẹ̀ ayé ayé mà lè ọmọ gbọ́dọ̀ ní nǹkan kan tí yorùbá ń bá kánú tí wọ́n fi wọná rọrùn tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù sọlọ ńlọ ara nàbí sallallahu alaihi wasallam pẹ̀lú gbogbo ranu gbogbo rẹgbẹ tẹ ń kó kà ó sọlọ ńlọ ara síwájú ẹ̀dá nàbí sallallahu alaihi wasallam pẹ̀lú kẹ ẹ máa di nǹkan mára pẹ̀lú kẹ ẹ máa rí nǹkan mọ́lẹ̀ nígbà tó ṣe pé ẹ̀yin nìkan ni tẹ ẹ bá di nǹkan mára ẹ parun ẹ̀yin nìkan lẹ wà láyé tẹ ẹjọ jẹ para yín ìdínú tọ̀pọ̀lọpọ̀ fi wọn ṣẹbọ sọlọ ẹbọ yìí pọ̀ gan wàláhì ẹbọ yorùbá ń ṣe gan kọ yọ àwọn lèmọọmù gan lẹ ọ̀pọ̀lọpọ̀ lèmọọmù gan ó de nǹkan mẹdìwá mọ́sálásí nígbà tí sọ láti de nǹkan mẹdìwá jẹ pọpọlọpọ náà ní bá wọn ṣe tí wọn ń dè mọdì ẹnìkan ó wà lórí ọ̀rọ̀ ogun níbo lẹ́ máa lọ ah, àwọn àfa àmọ́ máa lọ rí ah, àfa tó de nǹkan fún àfa tó ní ẹ̀rí mọ́lẹ̀ àfa tó ní ẹgbẹ́ mi gbogbo ẹ̀ náà kí ni ìyàtọ̀ rẹ̀ kí ni babaláwo ń ṣe ganan rí kí làwọn náà ń ṣe ganan rí níta náà ń ṣe náà nìyẹn wàláhì tó o bá fẹ́ wọná ní rọrùn tó o bá fẹ́ wọná tó bá di lọ́la alkiyama àfi kọ́ jáwọ́ ń di gbogbo ranu ẹni tí ò ṣe gbogbo rẹ́gbẹ̀ẹ́ wọn mọ̀nà táwọn gbègbà ń jọ gbẹ̀ndẹ̀ alkiyama kátó wá pín ẹni tó ṣe pé inú ẹbọ náà ni inú ká di eléyìí ká so eléyìí ká re eléyìí mọ́lẹ̀ ká so eléyìí sókun ká so eléyìí sódò ká so eléyìí sálángá inú rẹ̀ náà ní sùn ní jí ẹ dákun bò ló ṣe fẹ́ rù la ọlọ́run sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billah faqad iftara ithman azima dájúdájú ọlọ́run ọba ò ní ṣe àforíjì sẹ́nìkẹ́ni tó bá kú lórí pé ń ṣẹbọ sọ́lọ̀ ní tí ò túbá nǹkan àyẹ̀wò ńlá lélẹ̀ téèyàn bá sì lè lọ́ọ́ kú pínrín ìdí tá sì gbọ́dọ̀ filẹ̀ lónìí nù kó tó dọ̀là torí mi ò mọ̀gbà tí ń kù ìwọ ò tó kù ikú tí ó bá sì dé kì í kọ̀wé pé mò ń bọ̀ ara mi le kókókó kò pé kí n mọ́kù àárẹ̀ tí ń tiẹ̀ ń ṣe mí yìí kò tí ì gbóògùn kò pé kí n kú àsìkò tí kálukú òkú ní òkú ọlọ́run ọba lọ́mà ẹnìkan ọ̀ma ìdí nu ta fi gbọ́dọ̀ bẹ̀rù wàláhì ǹjẹ́ mi ń ṣe tí mo fi ń sọ ẹ lọ́hùn mọ́ ma ǹjẹ́ wọn náà ń ṣe tó fi ń sọ ẹ lọ́hùn wọn náà mà alára sì yẹ kọjájà fún orí ara rẹ̀ láti lè gbára rẹ̀ lẹ̀ nú yà tó rárá wọ̀ ọ̀ràn náà. iná ilé ayé yàrá ọ̀ràn àwọn sàhábà bíi anabi sallallahu alaihi wasallam léèrè pé báwo ni náà kìyàmà gan rí síta ayé náà rí anabi níta ayé yìí nínú gbígbóná ìdá kan ni nínú àádọ́rin tàlùkìyàmà ẹ dákun eléyìí tó kéré yìí báyìí ara ọ̀ràn ara ọ̀ràn ẹ máa sọ yẹn sínú náà ìṣẹ́jú márùn-ún pọ̀ yóò ti lálàsì. iná tó wáyé pé fi fiha wa la osimi ẹ̀ kápó kó sinmi kò sì ní sẹ̀mí nù rẹ̀ kápó ní sinmi. sọ ǹjẹ́ wàá wọn tọ́lọ̀ ń ké gbogbo ese gbogbo ẹ̀ṣẹ̀ ọmọ ni lẹ́gbẹ̀ẹ́ kéèyàn ṣẹbọ sọ́lọ̀ ẹni tó bá ṣẹbọ sọ́lọ̀ kò ní rọ́nà gbégbá jọ gbẹ̀ndẹ̀ ẹbọ ẹbọ ẹbọ à ológun à ológun gbogbo kọ́nà ní gbogbo àdúgbò ológun ológun ológun yìí náà ni kí ni nǹkan tí wọ́n ń pè kí sọ́lọ̀ nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah ni wọ́n máa pè kan kí ni wọ́n ń pè náà àpèdákú gbogbo ẹ̀ ìbẹ̀rẹ̀ orí ibu tí èjẹ́ kọ́ da fún yẹn láyé tí èsì jẹ́ kéèyàn ọ̀rọ̀ náà gbégbá lálùkìyà ńlọ gbọ́ yẹn o ọlọ́wọ́n bò ní sórí jìn ọ́ tó o bá kú lórí pọ́ǹsẹ̀ bọ́ sọ́lọ́ o èmi sì ń fẹ́ kọ́ lọ́wọ́ forí jìn mí ó dájú pé wọn náà ń fẹ́ kọ́ lọ́wọ́ forí jìn ọ́ ntí ọ̀hán ni jẹ́ kọ́ lọ́wọ́ forí jìn wá tá a bá fi lè lọ kú sórí rẹ̀ òun náà ní ká ṣẹbọ sí i ẹ ẹ̀jẹ̀ ajáwọ́ ńbẹ̀ lónìí kó tó dọ̀la oníkálukú wa ìgbàgbọ́ kan ló ní tó fi di pé ń ṣẹbọ sọ́lọ̀ lẹ́ni tí máa ń ṣẹbọ sọ́lọ̀ ìwọ pa ọkàn rẹ pọ̀ kó padà sọ́dọ̀ Ọlọ́run kó wá wò bọ́lọ̀ wọn bò ṣe ní dójútì ọ ènìyàn kì í dúró tọ́lọ́run kọ́ lọ́wọ́ dójútì ènìyàn kì í gbẹ́kẹ̀ lọ́lọ́run kó yẹ kó ṣubú dànù bá ọlọ́run wa dúró lónìí pa gbogbo ètò ojogún àti ètò òfowó rẹ sí ti nínú ẹbọ pátì ọlọ́run ọba ò sì ní dá ọdọ́rọ̀ rẹ ọlọ́run ọba ọba yanjú ọ̀rọ̀ rẹ síbi tó dáa ìròyìn míì nínú àwọn ìròyìn tó burú tọ́lọ̀ fi ròyìn ká ṣẹbọ sí òun náà ní pé ìṣẹbọ sọ́lọ̀ òun náà ní dọ̀lẹ́ẹ̀lùn bàrí ìsìnà tó jìnnà ni. Pe, ìṣìnà gbogbo ìṣìnà ọ̀dá ó tún wá tìnà subhanallah àbá ọ̀gbọ́n tó náà wọ́n bá sọ ni òní wa man yushrik billah faqad dhalla dhalalan ba'ida ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ́lọ́hun onítọ̀hún ti ṣìnà ní ìṣìnà tó jìnà ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ́lọ́hun ó ti ṣìnà ní ìṣìnà tó jìnà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni òfin tọlọ́run bá lè òsè òun lọ sí ti àṣetán ẹ sì ti gbọ́ irú kútúbà tí ṣetán ni ó ṣe ń jọ gbẹndé alkiyama lẹ́yìn ìgbà tí àwọn ọmọ náà bá wọná tán yóò máa sọ pé wa ma kana li alaykum min sultan illa an da'awtukum fastajabtum kí n kan mo ní lórí yín láyé dábàá pé bóyá mo sọ sẹ́kẹsẹkẹ sí yín lọ́rùn mo á ń fà yín lọ mo ń wọ́ yín lọ nse nǹkan kan fún yín láyé tí mo fi rí yín mú ju pé mo pè yín lọ ẹ sì dá mi lò àbójú bẹ́ẹ̀ lọ ni wàláì gbogbo ẹni tó sórí ibú tí ń tẹ̀lé ṣètọ́nù lónìí kò sẹ́ni tẹ́ẹ̀rí sẹ́kẹ́sẹ́kẹ́ lọ́rùn rẹ̀ pé ṣètọ́nù ní ń fa lọ yìí pípè náà ló pè wọ́n ó sì ṣe ìbàjẹ́ lọ́sọ̀ọ́ fún wa oníkálukú sì tẹ̀lé torí ẹ fala talumuni walumu anfusakum èmi kọ́ lọ́yẹ kẹ́ ẹ bẹnu àtẹ́lù o ẹnìkan gbọ́dọ̀ bú mi o orí ara yín ni ẹ bú o pé mo lẹ́yìn sọpọlọ sí ṣé bí wọ́n ń pè yín pé kò sọ́nà mi tẹ́ ń lọ yẹn síbẹ̀ sì yarí orí ara yín ni ẹ bá wí lónìí èmi kọ́ lẹ́ẹ̀ bá wí. ma ana bi musrikhikum wa ma antum bi musrikhi èmi ò ní kankan tí mo fi lè gbà yín lẹ̀ lónìí kẹ́ ẹ bẹ́yìn ò sẹ́ ní kankan tí mo fi lè gbà mí lẹ̀ lónìí subhanallah ẹni tó mú àwọn èèyàn sórí ibú tó mú àwọn àlejànú sórí ibú tí ó mọ ọmọ anáwọná ọwọ adìlẹ máàmù tí ń ṣe wáàzì nínú náà jahannam torí ẹ àsìkò ti tó sẹmi pẹ̀lú rẹ tó yẹ ká gbọ́rọ̀ ká má di adọrùn òótọ́ pé mo sì ń gbọ́rọ̀ yìí ń gbà yẹn o mo fi tipa làbá rẹ ní o ọlọmọ ṣètò abẹ mo sì fẹ́ ṣe o ṣùgbọ́n à ọlọ́run ẹsẹ̀ tiwa bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ alẹ́ ṣe ni ká jìnnà sí ti ọ̀dà nínú aburú sẹ́bọ́sọ́lọ́ òun náà ni pé ọlọ́run ọba máa ń ṣe wíwọ àlìjánà léèwọ̀ fẹ́ni tó bá kú lórí rẹ̀ ọlọ́run ní innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar ọlọ́run ṣe àlìjánà wíwọ̀ léèwọ̀ fún ọlọ́run ṣe léèwọ̀ fún tẹ́lẹ̀ tí wàá ṣe àlìjánà léèwọ̀ fún yẹn kí ló kù mà iná ni kọ́ lọ́mọ sí wa lọ́mọ iná ẹnìkan ni kò sí wàhálà tọ́lọ̀ ọ̀bá jẹ́ kó wọn wà àlìjánà ni kó wọn jókòó ní ẹ̀bá bẹ̀ ni kó wọn máa gba tẹ́kùn rẹ̀ ránṣẹ́ pé kíni tó o bá ti rá àlìjánà wọ̀ iná lọ́kàn kò sílé kẹta ìdí nì tí gbogbo onílàákàyè táwọn fi ń kúrú tí wọ́n ń ga tí wọ́n ń gbìyànjú láti ṣiṣẹ́ tí ó gbé wọn wà lẹ́jọ́nà kọ́lọ̀ mọ́sẹ̀lẹ̀ wọ̀ wá. nínú aburú nínú àwọn ìròyìn búburú tọ́lọ̀ fi ròyìn ṣẹbọ òun náà ní pé ẹni tí ń ṣẹbọ sọ́lọ̀ ìṣe lọ́rọ̀ rẹ̀ dàbí ẹni tó jábọ́ láti sẹ́mà tátẹ́gùn burúkú tíjì burúkú wa ń gbé tó ń gbé tí ń sọ́n sọkúsọ bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn rí ọlọ́ni wa man yushrik billah faka annama kharra minas samaa. فتخطفه الطير أو تهوي أو تهوي به الريح من مكان سحيق ألاني أنا كان تبع سبصله إسي لورا ردا بي تاني تجاب لا تسمع tí àwọn ẹyẹ tí wọn á kàn mú tí kálukú ń já tí wọn ń já mọ́wọ́ tí wọn ń pín jẹ àbí tí ìjì burúkú ti ń gbé ń gbèkúgbè láti sánmọ̀ ohun tí wọn ń sọ ọ lọ sí ààyè tó jìnnà àpèjúwe ẹni tó bá ṣẹbọ sọlọ wọn bá ẹnikẹ́ni tí máa ń ṣẹbọ sọlọ ńkọjá wọn bẹ́ẹ̀ o ìwọ sì máa ibi tó ń gbà ṣẹbọ sọlọ èyí tó kà ẹbọ ẹbọ ni gbogbo ní tá a máa dè má léun ẹbọ ni gbogbo ní tá a máa so má diun ẹbọ ni èyí tẹ̀ ń so má pa ẹbọ ni èyí tẹ̀ ń rìn mẹ́lẹ̀ ẹbọ ni ẹnikẹ́ni a ah, báwo ló ṣe jẹ́ bọ Al-Qur'ani ni wọ́n máa hàn síbẹ̀ bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó ní inna ar-ruqa wat-tama'ima wat-tiwalata shirk ó ní gbogbo ọ̀fọ̀ àti gbogbo ń tẹ́ ẹ so gbogbo ń tẹ́ ẹ so tẹ́ ẹ gbé kọ́ bákan náà oògùn tíyàwó ṣe sọ́kọ́ kọ́kọ́ lé nífẹ̀ẹ́ rẹ̀ àbí tọkọ ṣe síyàwó kíyàwó lé nífẹ̀ẹ́ rẹ̀ anábì ní gbogbo ìṣẹ́bọ ni àwọn olùmọ̀ wa sọ pé ìgbà tánábì sì ń sọ̀rọ̀ òǹdè tíra tí wọ́n so kò sọ yìí pé àyàfi tó bá jẹ́ alukurani gbogbo ẹ̀ lànà bí kò síbẹ̀ torí rẹ̀ ìṣẹbọ sọlọ ni torí ọ gbọ́dọ̀ so rọ ọ gbọ́dọ̀ so má dì ọ rí nǹkan kan mẹlẹ o sì gbọ́dọ̀ jẹni tí ń pe nǹkan míì tó yàtọ̀ sọlọ tí ìṣòro bá dé wàlẹ́ ìlúmi ọ̀sọ̀ yìí pé kódà kó ṣe ṣètánì rọ̀jì ni wọ́n bá lè ràn án lọ́wọ́ láti bọ́nú ṣòro yìí ó ń ṣetán láti forí kalẹ̀ sùn ó sì forí kalẹ̀ sùn báyìí ni kọ́ọ̀bà sì dé báyìí tí ẹ bá bọ báyìí orí ibu láéláé ọmọbẹ nínú àwọn èèyàn tó ṣe é pé kìí sin lọ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ló ń nílùú kan nílẹ̀ Yorùbá yìí wọ́n ṣèpàdé wípé àwọn mùsùlùmí nìyẹn ó ti àwọn gẹ́ gbogbo oríta oríta oríta oríta oríta ni wọ́n máa gbé àwọn fẹ́ rí ẹbọ lóríta lú àwọn má nítorí pé ẹbọ ń bẹ lóríta ẹbọ ń bẹ lóríta àmì pé gbogbo aráàlú ìyọ̀sẹ̀bọ ni wọ́n nìyẹn kò sí mùsùlùmí nù wọn bẹ́ẹ̀ ni mùsùlùmí ló sì pọ̀jù láwùjọ bẹ̀ ó tún bẹ́ nù dáadáa tọ́lọ̀ tó ṣe fáwọn ìlú yẹn nílẹ̀ Yorùbá ń bì tọ́ wípé mùsùlùmí lọ́pọ̀jù ń bẹ̀ wọ́n lọ bá àwọn olóòṣà lóríṣiríṣiríṣiríṣiríṣi wípé ẹ yé gbé ẹbọ sóríta torí pé àwọn bẹ̀rẹ̀ sí ní yan àwọn kan tí wọ́n máa vigilante nínú ìlú àwọn gbogbo oríta àwọn kan máa bẹ́ńbẹ́ tẹ̀sí ní rí wọn bẹ́ẹ̀ ni kí n bá ti ní kó gbẹ́bọ kalẹ̀ tá gbé kalẹ̀ báyìí tí ọba tọ̀ àwọn ẹlẹ́bọn bá ní yóò sì yà yín lẹ́nu tẹ́ bá lẹ́sẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn táwọn ń ṣẹbọ táwọn bá fẹ́ gbẹ́bọ àwọn ẹgbẹ́ ẹbọ táwọn lọ sí inú ìgboro oríta inú ìgboro àwọn ẹgbẹ́ lọ bẹ́ẹ̀ oríta nù gbó aginjù làwọn máa gbé tàwọn lọ ṣùgbọ́n gbogbo ẹbọ tẹ́ ń rí lóríta gbogbo yún àwọn mùsùlùmí yín náà ní máa gbé bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah àwọn tí iná sì nítọ́ àwọn sì dánwò láti mọ̀ bó tọ́ làwọn ẹlẹ́bọ sọ bí rọ́ọ̀nì wọ́n ní gbogbo àwọn ẹni táwọn mú mùsùlùmí náà ni wọ́n ti ń gbé ẹbọ lọ sóríta tẹ́ máa sọ pé ẹ̀yin náà ni mùsùlùmí náà wọ́n tó dákẹ́ ò ti náwó wọn àwọn mùsùlùmí dà ó ti náwó múnáfìkì burúkú tó ṣe pọ́lọ́ ọmọ nọ́mbà àlè rẹ̀ àwọn ní sìn gbẹ bọ́ọ̀lù sórí ta ṣé bá a sọ fún yín pa lè máàmù tí wọ́n ká má pé ń gbẹ bọ́ọ̀lù sórí ta wọ́n ti parí sọ̀láàtì lè ṣáà ní ìsinmi kò sì ju wákàtí kan lọ sígbà náà ó sì gbé gbẹ ń gbé lọ sórí ta so ẹ mọ̀ pé ilẹ̀ ẹ mọ̀ tètè sú láwọn lu àwọn yìí ńgbà tó pé wọ́n múná wá so òun wò pé aago mẹ́sàn-án ta ni ó tún ládùúgbò àwọn yìí bọ́kàn náà àtúntò ṣe sọ láti lẹ́yìn rẹ̀ ká bàbá kí ló ti jẹ́ ewu leléyìí ẹ̀yìn kí wọ́n gbẹ́ bọ́ òfin wọn lọ báyà náà òfin wọn ni pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ bàbá ẹgbẹ́ bọ̀ ẹgbẹ́ yìí kòró tó wọn á ní ṣe ẹ̀yìn sọ láti lẹ́yìn lẹ́yìn ìta ni àbí lè máàmù tó ẹgbẹ́ ń sán bàǹtẹ́ wá mọ́sálásí bàǹtẹ́ ògùn sáwọn eléyìí náà ìsìláàmù náà dáa ìsìláàmù rọ àbá ìgbópa náà bí wọn náà máa sán bàǹtẹ́ ògùn ni tí wọn lọ sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́sẹ̀ rere ń bẹ fún yín anabi muhammad sallallahu alayhi wa sallam tí yín ti wá jẹ́ àbílẹ̀ máàmù tó wò sùnsùn tó ní à àwọn eléyìí wọ́n ń takun wọ́n ń takun òun kàn ro tàwọn bàbá wọn máa láàánú o tí òbá jẹ́ bẹ́ẹ̀ òun pé kí gbogbo wọn sọnù. àà ìwọ gẹ́gẹ́ bíi ta ni ṣé Allah wa ni wa ni tọ́sọ̀ pé ẹ sọnù ẹ forí jágbó lọ ìwọ gẹ́gẹ́ bíi ta ni bàbá ológun babaláwo ní babaláwo lọ́ọ́ ká máa tò lẹ́yìn rẹ̀ babaláwo tó sọ pé sami Allahu liman hamidahu wọ́n sọ fún wa pé sami Allahu liman hamida wa alima Allahu annaka mushrik wọ́n sọ pé gbogbo ẹni tó bá sẹ́yìn sọ ọlọ́run gbọ́ ọlọ́run sì mọ̀ dájú pọ̀ sẹ́bọ̀ níwọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àbílẹ̀ máàmù ti lu dàrú ó sì ti lọ ó ti lọ bẹ́ẹ̀ wù jàlábí àti máa wọlé ó sì gbé ìjà pápọ̀n ah bàbá ìkọ́ni ọkùnrin lẹ́ẹ̀rí òun. pé ọ̀rọ̀ eh, Allahu Akbar kọ́ la ń sọ lónìí ẹ gbogbo ìgbà Allahu Akbar ọlọ́run ló tóbi jù ní ìgbà sọ̀rọ̀ Allahu ní ìgbà dẹ̀rùn nínú gbogbo líle Allahu Akbar nínú gbogbo rírọ̀ Allahu Akbar ọwọ́ lọ́rọ̀ Allahu Akbar kọ́ la ń sọ lónìí ọ̀rọ̀ ọmọ kan ọ̀tako gbogbo lèmáàmù wọn wà ń pàdé àwọn lèmáàmù lórílẹ̀‐èdè kan ní kẹsì nàìjíríà yìí so wọn á ní jẹjẹ mọ̀ pé gbogbo ẹ̀yin lèmáàmù yìí ọ̀sẹ̀ bọ́ lọ́pọ̀ jù nù yín ẹ́ àyè mọ́tò lè mùsùlùmí náà àwọn táwọn ajá síwájú fáwọn mùsùlùmí ó ní ọ̀dà tó bá jẹ́ ẹ tilẹ̀kùn ẹ tilẹ̀kùn tá a bà jáde kí wọ́n fọwọ́ bara kálukú tí ọba di nǹkan mọ́ra wa ah lóòótọ́ ni ta ni ò dira wa ta ni ọmọ bẹ̀rù pé bá a náà wọ́n sọ pé kìnìún ń bẹ àwọn èèyàn fa pé kòkò ń bẹ àwọn kọ́dà ehoro ń bẹ àwọn yẹnni pé bóògùn kálukú ṣe gáàsì ọ̀rọ̀ ajẹ́ kó àwọn olóògùn làwọn máa pè láṣíwájú ẹ̀sìn àwọn babaláwo làwọn máa tẹ̀lé sẹ́wọ̀n pé ẹ̀sìn wọ́n ń bàjẹ́ wọ́n ń bàjẹ́ láwùjọ Yorùbá yìí ẹ kí ọ hàn pé eléyìí mùsùlùmí ni babaláwo ni ẹni tí ó bá jẹ́ ìsaka kó jẹ́ saka ẹni tí ó bá jẹ́ sòkò kó jẹ́ sòkò ìsìláàmù ọ̀gbà ká máa lúlúrú papọ̀ mọ́ sàpà ẹ gbọ́n tó lọ sọ náà alukur'ani ni ó ní qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'budu wala ana 'abidun ma 'abadtum wala antum 'abiduna ma a'budu lakum dinukum wàlíyàdì ọ̀nà yẹn clear gan ni bẹ́ẹ̀ lọ́lọ́ ní kánábì ọ̀sọ́ kánábì ṣe kú àmọ́ kánábì ń forí kalẹ̀ fún nǹkan mi tó yàtọ̀ sí Allah àmọ́ pínpín nǹkan mi tó yàtọ̀ sí Allah ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ fún ni wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ̀ Allah títí tí kò fi bẹ́ẹ̀ lọ́lọ́ ń sọ fọ́ gàá wa anabi sallallahu alayhi wa sallam àgbọ̀dọ̀ pé ẹlòmíì tó yàtọ̀ sí Allah wàláhi wàláhi ẹlòmíì yóò kú dẹ̀dẹ̀ kọ́ wà àlìjáná ní òjò máa ná nítorí pé ọlọ́run máa gbádùn àwọn òkàyàn kọ́dà bẹ́ẹ̀ bá ṣe gbọ́ ọlọ́run bá gbọ́ sí tí mání bá ṣe nípa sí bẹ́ẹ̀ làdánwò pọ̀ nù gbèsè ayé yín bẹ́ẹ̀ lànàbì sọ kìí ṣe pé tẹ̀ bá ti ń ṣe Islam gbogbo nǹkan máa da ẹ lówó ẹ àà irọ́ ni àdánwò ń bẹ torí inú àdánwò láti mà sọ gbàgbọ́ lódodo àbí múnásìkì ni ọ́ tó ń gbà tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ tádàwọ̀ bá wá dé kí ló dé tọ́pọ̀lọpọ̀ ń fi islam sílẹ̀ láwùjọ wa èèyàn ń sáré wọ́n gbé lọ hospital nígbà tó hospital ọmọ tí wọ́n ṣe sí torí kó hospital wọn ní sòótọ́ ń gbà mí àwọn ti mọ̀ pé ti ń ṣe yìí ó súnmọ́ kọjá síkú but àwọn ò fẹ́ kó jáde lẹ́nu àwọn bẹ́ẹ̀ nínú sẹ́tàn kọ́ọ̀nù wọn à ní ẹ lọ fọwọ́ lé jẹ́ owó létánikà fi jẹ́ yẹn nígbàgbọ́ Yorùbá ni pé ẹ bẹ̀rẹ̀ sí lọ lé babaláwo ẹ bẹ̀rẹ̀ sí ni lọ sílé àwọn olóògùn lẹ́bàá gbọ́kàn ti gbé kó ń bọ́ lọ́wọ́ wà ní ìsàfẹ́ lọ kíni pé ọ̀dọ̀ wà lọ́dọ̀ bàbá kan di kíní kan so ní ọba di pé ìgbà tí ọlọ́jọ́ bá wá dé ń bọ̀ ohun kú tọ́lọ́jọ́ bá dé ẹ ibi tó kú sí ọ̀dà gbé lọ tí ọ̀dà nígbà tá a dàn wò bá bẹ́ẹ̀ lẹ́ lómi ń kú sílé aláwo bẹ́ẹ̀ lẹ́ lómi ń kú sí chọ́ọ̀chì kódà o ọlọ́run má fi sàdánwò fà wá náà ló ṣe wá nù àdìsá nàbì sallallahu alaihi wasallam pé ń bẹ nù àwọn èèyàn ẹni tó ṣe pé ẹni tí ó kù láàrin rẹ̀ sáti wà àlìjánà kò ní jùgbọ́n ọwọ́ kan lọ àkọọ́lẹ̀ ọwọ́ aborí rẹ̀ yóò wá bẹ̀rẹ̀ sí ní hùwà ọmọ aná yóò sì wọ nana kọlọ̀ má ṣe tù wá bẹ́ẹ̀. a rí i pé ìmọ̀ràn ọmọ kọlu ra wọn nínú ìdílé nígbà tí ẹnìkan máa ń sáré báwọn ẹnì kò ní ẹja gbé lọ sọ́dọ̀ bàbá báyìí ẹja gbé lọ sọ́dọ̀ kẹ́ ẹ má a gbé lọ bì kankan ẹ má bẹ lọ àdúrà gan kò sí oògùn tó tó kò sí oògùn tó tó torí pé tẹ bá ti bẹ lọ ẹ pàdánù Ọlọ́run ọgbà náà ni torí ẹ a ti sọ fún yín ní ìlú kan nílẹ̀ Yorùbá yìí bí ti sọ pé àwọn fẹ́ pọ́n ọmọ aléèwé tó ṣe àṣeyege jù àwọn fẹ́ pọ́n lé nínú àpéjọ gbogbo ọmọléèwé wọn á pe orúkọ rẹ̀ wọn ti wá yìn wọn ti yìn wọn ti yìn wọn ti yìn kọjá àlà ẹwọn tí wọn bá ti mẹsìn Islam àṣìṣe ó ti pọ̀ jù wọn ti yìn kọjá àlà ẹwọn kí bẹ́ẹ̀ máa ṣe yìn ẹnìkan tẹ̀yìn tẹ̀yìn tẹ̀yìn tẹ̀yìn bẹ́ẹ̀ nínú ọmọ ọrùn àwọn kan tí ó mọ ọrùn wọn tí ó mọ ọrùn wọn tí ó ọrùn wọn tí ó ọrùn wọn bó nìkan lè yan ni tó nìkan lọ́lọ́ ń ni bó ló ṣe jẹ́ pọ̀ àhà inú ti rún wọn o wọn sì wá fẹ́ ṣe é sùtà wọn ti wá ròyìn rẹ̀ jù bọ́mọ yìí ṣe jáde síta tí wọ́n pokọ rẹ̀ báyìí ó ṣubú ni ó ṣubú ni sanabi sallallahu alaihi wasallam sọ fún wa pé tí nǹkan kan bá lè yára tayọ kádàrà kò bá jẹ́ ẹyinjú wa ẹyinjú tẹ rí yẹn ẹyinjú wọn máa fi ba nǹkan jẹ́ kọlọmọ sì wà lẹlẹyinjú bú nígbà tí ìlara bá ti pọnú ẹ̀jẹ̀ rẹ ẹyinjú rẹ ó di yọọ máa mú gáàsì burúkú jáde tí máa ba nǹkan jẹ́ náà lànà bisalòlá àṣìlá tí nǹkan kan bá lè yára tayọ kádàrà kò bá jẹyìn jù ọmọ yìí ṣubú tó bá ké mùsùlùmí bá làwọn sì gbọ́ ìsìláàmù yìí kò sí wàhálà ẹni tí ó fi ojúkójú wò ó tó fi ṣubú ń bẹ nínú wọn náà lọ wà anábì ti kọ́ wa ní kíláàsì ń yẹn oníkálukú tó bá nìkan wà tá a mọ̀ pé ń pàtó burúkú yẹn á gbé sínú báfù á dàmí lára lọ́nà tó yẹ pé omi tó kan ara rẹ̀ yún ọsẹ kù sínú báfù tẹ bá ti mú mi tẹ bá dalu eléyìn lára yóò dìde lẹ́ẹ̀kan náà ni bẹ́ẹ̀ lànàbì ṣe nígbà tẹ́nìkan rí ọ̀kan náà àwọn sàhábà ti ń wẹ̀ ó ní ha èèyàn lọ́dà tó báyìí ha tó wíhun ojúkójú ó ń ti sì dákú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà anabi sallallahu alaihi wasallam sọ pé ta lẹ ń fẹ̀sùn kàn bó fojúkójú wò wọn ní lágbájá ni wọn sì ní kọ bọ síbi tí kọ dami sára omi tí wọn dà sára wọn sì gbà wọ́n dà sóńtì ńlá kí á ló dìde tọ́ ìgbà táwọn ọmọ Islam wọ́n bá gbé wọ́n ní bàbá kan bẹ lórí òkè kan kìí bàátì ni Jésù òsétì wọ́n ló kọ rẹ̀ nu wọ́n bá gbé lọ sọ́dọ̀ Jésù yìí o tọ́ wà lórí òkè bẹ̀ lọ́ba kékékékékékékékékéké ọmọ àṣé iná tó mú lọ step one ni ọwọ́ á mú lọ pín ọmọ bá kú torí ẹ̀. èèyàn tí ò mà tí ò bíi tiẹ̀ lè máa jẹ ẹni tí wọ́n sún mí ìmú ni Allahu Akbar tó bá pé gbà náà lẹ pè ní níta ìbá ṣe ni láwọn ọ̀ràn tì káwọn ó pè tẹ́ ẹ bá pè ó kéré jù kí kálukú ọbọnú omi ẹgbómi nínú kálukú yín kálukú mi lò islam tó o mbẹ rọ́nà ti pinnu tó ti lè islam ajẹ́pọ̀nà ti pinnu islam mú oríṣiríṣi ń ta lè ṣe wá nígbà ṣòro ńlá anábì sallallahu sọ fún wa lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi nǹkan báyìí ló wí ńgbà báyìí nǹkan báyìí ló ṣe ńgbà báyìí nǹkan báyìí ló wí ńgbà báyìí àlá lásán ó mú kí àlá ó mú kí anabi ti kọ wa kí ló ṣe tọba lálàárí ntọ́ da kí ló ṣe tọba lálàárí ntí ọ̀dà sòṣùgbọ́n gbà tó ṣe pé awakọ̀ dààmú láti mọ̀ ń pa islam bíi bá a ṣe dààmú láti mọ̀ ń pa ẹbọ bẹ́ẹ̀ ni yorùbá rí ẹbọ làwọn kà jù ọmọ belọn ọmọ sọba anabi ni kò sọ́ba yóò máa yóò ti máa imú ti máa láì jẹ́ kó ń lóyin pé ni sáwọ eléyìí náà máa bàbàrà ju gbogbo eléyìí kò sì ní ràn án fún lóòótọ́. aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. àwọn ló ń pariwo mẹ́ẹ́. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله داج داج تابويت النبي موسى عليه السلام أتى فرعون a rí i pé ẹkọ ń bẹ ń bẹ gan fún àwọn onílàákàyè firaun ó lọ ní kí ati máa sìn àti pé kò sólúwa kàńbò míì mà tọ́yàtọ̀ sóhun ó tiẹ̀ lóhun òun yìí lásán o ó ń lolúwa àwọn èèyàn tó ga jù ó ni Musa tó ṣe pàtó òun àtàwọn èèyàn rẹ ẹrú ni wọ́n jẹ́ fáwọn náà ó sì wá já tẹnìkan wá yàn wá ọkọta nabi musa aleyhi salam bàtà nabi musa rí kọ́nà pín gbogbo ìyànjú àti pé fìràwọ́nà wá sójú ọ̀nà kò bí èso rere anabi musa ó kúkú wá sójú abẹ́ ń kó fún fìràwọ́nà ó ló ti wá hàn sí mi báyìí yìí o wípé ìwọ fìràwọ́nà olórí ibu ni ọ ìgbà tí musa sọ báyìí inú bí fìràwọ́nà èmi náà lẹ́nu wọ musa. okùnbi tó gbégbà anabi musa túlẹ̀ àtúnwò àtàwọn èèyàn rẹ̀ wọ́n ń lọ wọ́n sì ń lọ fìràwọn náà gbáyà wọn àtúnwò àtàwọn ọmọ ogun rẹ̀ bí musa àtàwọn èèyàn rẹ̀ ti ń lọ wọ́n ń wẹ̀yìn léraléra títí tọ́rọ̀ fi wá débi tọ́rọ̀ ti dojúrú tó ti wá dópin péjọ ṣẹlẹ̀ fìràwọn náà ń bọ̀ lẹ́yìn òkun ńlá sì ń bẹ wájú. Ibolo ló mórí lè wọ Musa ọ̀nà òkun màlá ń gbà yìí firawuna ní sì bọ̀ lẹ́yìn yìí ọba ara ní ọba wa kún iṣẹ́ ọba odò ọba òsìsẹ́ rọ́ọ̀lù bàbá ní ká rọ́ọ̀lù kún ikú ni léyìí tó dájú bàbá sì ní ká dúró de firawuna káfíjà ò ní wọn ò ní pa wá rí ìpakúpa ni wọ́n tún pa gbogbo wa torí náà ìwà Musa ibi tó mórílẹ̀ yọ̀ ọ̀dà o inna lamudrakun dájúdájú firawuna ó lé wa bá o firawuna ó lé wa bá o anabi Musa sì ń dá wọn lóhùn pé kalla inna ma'iya rabbi sayahdin rárá o firawuna ó lè lé wa bá olúwa Allahu ẹlẹ́dàá mi ń bẹ pẹ̀lú mi.

òkun pín sí ọ̀nà méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀nà méjìlá náà làwọn ẹ̀yà ọmọ Ísírẹ́lì pín sí ẹ̀yà kọ̀ọ̀kan wa mú ojú ọ̀nà kọ̀ọ̀kan pa wọ́n sì gbàjá báyìí ni Ọlọ́run ọba ńlá Nabi Musa aleyhi salam tí Firaun náà kó sínú òkun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ìparun sì dé bá Firaun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tọ́lọ̀ ń sọ wọ́n di ìtàn wọ́n wá dà gẹ́gẹ́ bíi koríko ilé ìtòsí pé ẹran jẹkù èyí jẹ́ ìtàn wọn. báyìí ọjọ́ ńlá lọ́jọ́ yìí nínú gbogbo ìtàn ilé ayé fìràwọn ṣubú gbaragada ó dìtàn ọ̀dẹni tí ò sì ọlọ́run la Musa aleyhi salam àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọjọ́ ọjọ́ ọ̀dùnnú ńlá fáwọn olùgbàgbọ́ òdodo ọjọ́ ọ̀bànújẹ́ tó ga jù fún àti àwọn ọjọ́ yìí tí ìṣẹ̀lẹ̀ ńlá yìí ṣẹlẹ̀ ọjọ́ ọjọ́ kẹwàá nínú oṣù ọlọ́run ọba al-muharram èyí tá a wà nínú rẹ̀ yìí òní tí ń ṣe ọjọ́ karùn-ún nínú oṣù muharram ó ń kọ ọjọ́ márùn-ún tí ọjọ́ ìṣẹ̀lẹ̀ ńlá yìí tí ó fi dé ọjọ́ ìṣẹ̀lẹ̀ ńlá yìí lọ́dún yìí yóò sì déédéé yawmul arbi'a ìjọ àlàrúbá tí ń bọ̀ ó wá nínú hadith eléyìí tí imaamu al-bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ọlá nàbí sallallahu alayhi wa sallam dé madina ó wá bá kó àwọn yahood tí wọ́n bẹ madina máa ń gbààwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù muharram anabi wa bí wọ́n lè rí pé ma hadha al-yawm alladhi tasumuna ìwọlọjọ òní tẹ̀ ń gbààwẹ̀ rẹ̀ o faqalu wọ́n sì dáhùn pé ظهر فيه موسى على فرعون onílọ́jọ́ tí musa borí firawuna anabi wa sọ fáwọn sábì rẹ̀ pé antum ahaqqu bi musa minhum fasum ẹ̀yin lẹ lẹ́tọ̀ọ́ sí anabi musa ju àwọn yahudi lọ ẹ máa gba àwẹ̀ rẹ̀ báyìí náà anabi pa wá láṣẹ ká máa gba àwẹ̀ ọjọ́ àṣúra kódà gan kọlọ́n tó sáwẹ̀ rọmọdán lọ́ràn yẹn àwẹ̀ àṣúra nìkan lọ́jọ́ ràn yẹn lẹ́yìn ọ̀rẹ́yìn lọ́padà wá di ẹni tó bá fẹ́ kó gbà nígbà tí Ramadan náà dé torí náà à ń fẹ́ kí mùsùlùmí ó gbìyànjú láti gbààwẹ̀ ọjọ́ Àṣúrà láti fi dúpẹ́ sọ́lọ́run lórí ìdẹ̀ra àrànṣe tó ṣe fánàbí Musa àtàwọn èèyàn rẹ̀ tó gbé wọn jẹrí Fíráúnà àtàwọn ọmọ ogun rẹ̀ tọ́lọ́ mú kí òdodo lékè kí ìbàjẹ́ kó sì wọ́ mi kéèyàn dúpẹ́ sọ́lọ́run lórí dáadáa tó náà bá ṣe tó mú kí ògo ẹ̀sìn Islam kó borí ìṣẹ́bọ àtàìgbàgbọ́ fíráúnà ìgbà tó ga wa anabi Muhammad sallallahu alayhi wa sallam tó ń gan alára sì ti jẹ́ni tí ń gbààwẹ̀ ọjọ́ yìí tó sì tún pa wá láṣẹ pẹ̀lú ká gbààwẹ̀ rẹ̀ kí ni ó mú àwa náà má gbààwẹ̀ rẹ̀ jama kódà gan anabi tún sọ fún wa pé ahtasibu ilallahi an yukaththira as-sanata allati qabla mọ ń bẹ lọ́n kó tara àwọn ẹjọ́ aṣúra yìí kó pa ẹ̀ṣẹ̀ ọdún tó ti kọjá rẹ́ yẹn ni pé téèyàn bá gba àwọn ẹjọ́ aṣúra ọlọ́run ti torí rẹ̀ pa ẹ̀ṣẹ̀ ọdún tó kọjá yọ pa rẹ́ fún yàn kìí ṣe ni wọ́n máa ń ṣe níjọ́ aṣúra kìí sì àdá àbí àké àbí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ni wọ́n máa mú fi sára wọn lọ́gbẹ́ níjọ́ aṣúra irú ìtàwọn ṣíà máa ṣe tí wọ́n máa sára wọn lọ́gbẹ́ tí wọ́n máa sára wọn ládàá páwọn ń fẹ́ kọ́ kẹ́jọ jáde lára wọn a'udhu wípé torí pé jọ́nà ni wọ́n pa Hussein ọmọ Ali ọmọ Abi Talib eléyìí kìí ṣe ìlànà àwọn mùsùlùmí kìí sì ṣe ní ara sunna anabi sallallahu alayhi wa sallam wọ́n pẹ nìkan lọ́jọ́ kan kí wọ́n á nìtumọ̀ kí wọ́n á má dàkọ máa sára rẹ̀ ńjọ́ náà lọ́jọ́ náà bá ti dé kọ sára rẹ̀ ládàá ọmọ wa mú tegbú rẹ̀ gbọ́ títí dọdún mi nígbà tí ìbá ìsan ó tún ti sára rẹ̀ lómi a'udhu billah so àwọn eléyìí rẹ àwọn ṣíà ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn kò sì sí ní ta fẹ́ fi wọ́de ṣe kò sínú ẹ̀sìn wa wọ́de pé kíni ta lọ́sẹ̀ ọ̀ torí náà ká gbàwé ọjọ́ yìí tó bá wá ṣeéṣe fún ẹ kó tún gbàwé ọjọ́ tó síwájú rẹ̀ Tasu'a kó tún gba Ashura kó gba àtijọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá torí àdìtà nàbì sallallahu alayhi wa sallam tóní la in baqitu ila qabilin la asumanna at-tasi' tọlọmọba ní kẹmí mi ogun dọdún tí ń bọ̀ ni màá tún gbààwẹ̀ ọjọ́ kẹsàn yẹn ni pé ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá ọdún tá nàbì sọ báyẹn Ọlọ́run ọba òní kọdún náà bá láyé so nítorí di eléyìí ó wá wá nínú ẹgbàá wa lọ́dọ̀ imaamu ahmed rahmatulahi alayhi nínú musnadi rẹ̀ pàànàbì sallallahu alayhi wa sallam ní ẹgbàá wẹ̀ tẹ́bá sì fẹ́ ẹ tún gba ọjọ́ kan ṣáájú rẹ̀ àbí ọjọ́ kan lẹ́yìn rẹ̀ kásásù jẹ́pá tún fi yapa sáwọn Yahudi kọ́mọ̀jẹ́ pọ́jọ́ yẹn nìkan làwa ń gbà gbàjọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá àbí kọ́ gbàjọ́ kẹwàá àtijọ́ kọkànlá Al-Hafidh ibn Hajar rahimahullah nínú Fathul Bari àwọn sọ pé ètò tún á lọ́lá jù onígbẹ́tẹ̀yìn bá lè gba àtijọ́ kẹsàn-án ìjọ́ kẹwàá àtijọ́ kọkànlá pélé ìlọlọ́lá jù àwọn èèyàn máa ń pe àwẹ̀ yìí ní àwẹ̀ jíjẹun yó àwẹ̀ àjẹyó pé màmá ń gbàwẹ̀ àjẹun yó kò sí lákọọ́lẹ̀ nínú ṣẹ̀ríà wípé tá a máa ń gbàwẹ̀ yẹn a gbọ́dọ̀ ra àwọn oúnjẹ lóríṣiríṣi wálé fáwọn ìyàwó wa kò síjọ́ tí Islam ní kó o fi bí pa ìyàwó rẹ̀ torí ẹ̀ àwẹ̀ kan lọ́wọ́ ni kò á lọ gbà kọ́ lọ́ máa ránjẹ́ lé kọ́ máa kó kẹ́ máa jẹjẹ kújẹ kẹ́ máa jẹ ajẹ́rankùn ìnákùnà abẹ̀dẹ̀n islam ọkọ̀ abẹ́ káwa dúpẹ́ sọ́lọ̀ lórí ìdẹ̀ra tó ṣe fún wa ti islam yìí báyìí ká má gbàgbé láti máa ṣàṣà láti fún anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tó lọ́n fi ṣèkẹ́ wa tá a fi máa gbogbo ìta àmà yìí báyìí káwa máa ṣàṣà láti fún ní gbogbo ìgbà eléyìí ń túmọ̀ sí pàǹtẹ̀ láti ọlọ́run à ń sì ń dúpẹ́ sọ́lọ̀ lórí ìdẹ̀ra àti islam tó ṣe fún wa torí pé ọlọ́run bá gan àtàwọn màláíkà rẹ̀ àwọn gan sá sàlátù fún anabi sallallahu alayhi wa sallam فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكثرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم حسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا ومن عذاب الاخره واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم يرحمكم الله